الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أطرى الصلاة فنبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله èyí tí a máa fi bára wa sọ̀rọ̀ lórí khutba wa ti òní òun náà ni nípa oṣù al-muharram èyí tí ó dojúkọ wá tí àwa náà dojúkọ abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó jẹ́ kó wa láyọ̀ àti àlàáfíà ara bákanáà kọ́lọ̀wọ̀bá subhanahu wa ta'ala kó jẹ́ kí a rí àwọn ṣe olóore ṣe nínú rẹ̀ èyí tí ó pamá sí ẹnìkọ̀ọ̀kan wa òun náà ni wípé ọdún 1443 ó ti ń bọ̀ wá sí òpin bí ọ̀la òun ni jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún 1444 that is 1444 years lẹ́yìn bá tí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tí ó ṣe hijira láti ìlú Makka lọ sí ìlú Madina nígbàtí àwọn kèfèrí tí wọ́n àjẹ́kó rí ẹ̀ṣìn ṣe ní rọrùn tán fìtínà bákaná wọ́n dàmú òun àti àwọn sàhábà radwanullahi alayhim ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala pàálàṣẹ ìpékó kúrò ní ìlú Makka lọ sí ìlú Madina láti lọ ṣe ẹ̀sìn rẹ̀ pẹ̀lú ìrọ̀rùn àti àlàáfíà anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ó jáde láyé ní nǹkan tí ó di ní 1434 years ni anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ó ti jáde láyé ìyẹn tí a bá ní kí a ṣípọ̀ ọjọ́ kan ọ̀sọ́ tó ṣe kúkú tí oṣù zulhijjá tí a ń bẹnu rẹ̀ yìí tí wá sí òpin 1434 years òun ni anábọ̀wà muhammad sallallahu alayhi wasallam ló ti jáde láyé bákanáà tàbáwò ọlọ́wọ́ bá subhanahu wa ó gbé anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó gbé dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ ní nǹkan bí ọdún mẹ́tàlá bífọ́ kó tó di pé anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ṣe hijira láti makka lọ sí madina kí ni nǹkan ta fẹ́ sọ̀rọ̀ lórí ẹgẹgẹ́ ọ̀hún náà ni wípé oṣù hijira hijira tá ń sọ yìí ta ní 1443 years òun ló ti lọ tí ó kù díẹ̀ ká mú 1444 years anábúwa muhammad sallallahu alayhi wasallam òun kọ́ ló gbé òǹkà yìí kalẹ̀ umar radiyallahu anhu àti àwọn sàábé tó kù ni wọ́n jíròrò láti lè fi nǹkankan kalẹ̀ tí a máa fi mọ àwọn ìṣẹ̀lẹ̀ tá a máa fi déètì àwọn event bó ti ẹ̀ pé anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sahaba radwanullahi alaihim wọ́n a máa fi àwọn ìṣẹ̀lẹ̀ máa fi déètì àwọn ìṣẹ̀lẹ̀ míì lápẹjúwé in ti gbogbo wa mọ̀ ní pé anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bí ní amal fil ọdún eléri ọdún yẹn náà ni àwọn kan gbèrò láti wáwó Kaaba tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala tó pàwọ́rù gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ ní àsìkò gbà yẹn wọ́n ní ṣẹlẹ̀ yẹn ó ṣẹlẹ̀ ní amalfil ọdún ìlérí èmi wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní àsìkò ogun bohas wọ́n ló ṣẹlẹ̀ ní àsìkò ogun badu wọ́n mọ́ lọ àwọn nǹkan ṣùgbọ́n àsìkò bùkátà ipé ní nǹkan tó ṣe ipé ó wà mọ́ accurate eléyìí òun ló fà á tó jẹ́ pé àwọn sàhábà rẹ̀dùwánú láàrin wọ́n kójọ láti sọ̀rọ̀ lórí eléyìí al-imam al-bukhari rahimahullahu ta'ala wọ́n mú wá nínú sahih al-bukhari nínú hadithi sahal bin saj onímọ̀ adjú min mab'ath an sallallahu alaihi wasallam wala min wafati ما عدوا إلا من مقدمه المدينة wọ́n nígbà tí àwọn sọ̀hábà tó ṣe pé Umaru jẹ́ olórí wọn nígbà ẹ̀ ìgbà tí wọ́n ṣe bóò la ṣe fẹ́ máa ka àwọn ìṣẹ̀lẹ̀ tá máa fi déètì sí àwọn ìṣẹ̀lẹ̀ ó ní pẹ̀lú ìgbà tí bá gbé ànábì wa sallallahu alaihi wasallam tó gbé ní òjíṣẹ́ wọn lò yíhun bákaná wà láàmì wafáti wọn lò ọjọ́ tí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam jáde láyé ma addu illa min maqdami ilmadina in tẹnu wọn padà kò lé lórí onígbàtí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam tí ó dé madina eléyìí náà ni tí a mọ̀ alhijratun nabawiyya hijira tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó ṣe láti ìlú makka wá sí ìlú madina firaran bidini lẹni tó ń gbé ẹ̀sìn rẹ̀ sá fún àwọn ọ̀tá ẹ̀sìn tó ń bọ́ ti jẹ́ wípé ìlú makka tá ń sọ yìí ànábì muhammad sallallahu alayhi wa ọmọ bíbí ìlú makka ló jẹ́ kò kí ń ṣe ọmọ àlè ìlú Maka ṣùgbọ́n ẹ̀sìn ó jẹ́ nǹkan tó jẹ́ lógún ju dúkìá lọ òun àti àwọn sàábé rẹ̀ wọ́n kúrò ní ìlú Maka pẹ̀lú àṣẹ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala wọ́n gba Madina lọ anábúwa Muhammad sallallahu alaihi wasallam ó wá lo ọdún mẹ́wàá ní ìgboro Madina lẹ́ni tí ó ń díṣẹ́ ọlọ́wọ́n ọba èyí tí ó jẹ́kù nígbàtí ó ń bẹ ní ìlú Mẹ́kà lẹ́yìngbà tí ó ti lo ọdún mẹ́tàlá níbẹ̀ lẹ́yìn ọlọ́wọ́n subhanahu wa ta'ala fi ànábì sọ́dọ̀ sallallahu alayhi wa sallam àwọn sàábé wọn lo ọjọ́ tí ànábì kú torí wípé eléyìí bí ọjọ́ ìbànújẹ́ ni bẹ́ẹ̀ ni wọ́n lo ọjọ́ tí ọlọ́wọ́n ọba gbé dìde ní òjíṣẹ́ torí pé èyí náà ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ díẹ̀ àsìkò tí wọ́n lò òun náà ni ìgbà tí ànábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe hijira láti Makka lọ sí Madina. Si eléyìí nu àwọn sàábé padà kò lórí rẹ̀ pé káwọn lo eléyìí eléyìí ni tó fata fi lo hijira lónìí náà ìgbà tí ẹnu wọn kò lórí eléyìí ẹnu wọn ò kò lákọ̀ọ́kọ́ lórí oṣù wo làwọn ó fi bẹ̀rẹ̀ táwọn sọ pé eléyìí ni oṣù àkọ́kọ́ nísìnyí a ní al òun ló fẹ́ jẹ́ oṣù àkọ́kọ́ títí ọdún 1444 àwọn sàábé tí ó mọ̀rọ̀ jàláwà ánìyàn ẹ̀dì wọn wọ́n jíròrò lórí eléyìí náà àwọn míì ní kí àwọn lo Rabiul Awwal torí pé ìyẹn ni ó jẹ́ oṣù tí Ọlọ́hun subhanahu wa ta'ala tó gbé ànábì dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ náà Rabiul Awwal òun náà ni oṣù tó kú Rabiul Awwal òun náà ni oṣù tí wọ́n bí ṣùgbọ́n wọ́n fi yíò lẹ̀ wọ́n lò ìròrí tí ó tẹ̀wọ̀n òun náà ni wípé káwọn lo oṣù al-Muharram torí pé ìjókòó wọn yẹ ìjíròrò wọn yẹ ó wáyé ní oṣù Dhul sọ wá wò wípé àwọn tí wọ́n lọ ṣiṣẹ́ áàjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kálukú náà máa padà sílé ní oṣù al-muharram tẹ́bò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ ṣe áàjì ọ̀pọ̀lọpọ̀ míì ti padà àwọn míì ò tí ìdé nìsín ṣùgbọ́n tí ó bá fi di oṣù al-muharram mọ́ọ̀sí wọn àbí gbogbo wọn ó ti padà sílé so wọ́n padà wó pé kí àwọn lo oṣù al-muharram so wọ́n mú gẹ́gẹ́ bí tí wọ́n máa fi ṣe òkà àwọn ìṣẹ̀lẹ̀ wọ́n mú ìjírà ànábùwà muhammad sallallahu alayhi wa sallam oṣù wo lóṣù àkọ́kọ́ wọ́n mú oṣù al-muharram so àti gbà ẹ́ òun náà tí wọ́n ń lò títí di òní àti gbà ni wọ́n ti ń lò títí di òní so eléyìí tabaníkàwé ìgbà tí wọ́n ṣe ìjókòó yìí ó ṣẹlẹ̀ ní nǹkan bí ọdún keje ọ̀sọ́ lẹ́yìn ikú anábúwa Muhammad sallallahu alaihi wasallam tó túnmọ̀ sí pé ta bá ádìẹ papọ̀ ma ìjírà anábí sallallahu alaihi wasallam yóò ma jẹ́ nǹkan bí kíní 17 years lẹ́yìn ìjírà anábíwa Muhammad sallallahu alaihi wasallam òní wọ́n ṣe ìjòkó yìí òun náà na wọ́n kà ní ní èjì ẹ̀ta títí tí ó fi wá di 1444 years 1444 years òun ló dà nísìn tí anábuwa muhammad sallallahu alayhi wasallam tó ṣe hijira láti makka lọ sí madina 1434 years òun ló dà tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó jáde láyé àwọn tí wọ́n gbé kìíní ìkalẹ̀ ní àwọn sahaba radwanullahi alayhim wọ́n gbé kalẹ̀ nítorí kalẹ̀ sọ di ọdún tá a máa celebrate wọ́n gbé kalẹ̀ nítorí kásọ́ di àjọyọ̀ àbí ayẹyẹ kan nítorí ẹgbẹ́ kalẹ̀ òun náà ni ta sọ yìí torí òǹkà lásán ni torí ẹ̀ta bá wo àwọn tírà tarikh lápẹjúwe al-muntazam fi tarikh al-umam fi tarikh al-muluk wal-umam títí Ibn Jawzi wọ́n ṣàlàyé gbogbo àwọn nǹkan tí ó lìdí síbẹ̀ bẹ́ẹ̀ kápọ̀ lẹ́tà sí Umar kó ṣe pé kán ní inú oṣù al-muharram àbí inú oṣù sha'aban a bèèrè pé sha'aban wo ń bẹ ṣe sha'aban ọdún yìí àbí sha'aban ọdún tó lọ so gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni tó lead lọ síbi ìgbé calculation yìí àbí counting yìí àbí calendar yìí òun ló lead lọ síbi ìgbé kalẹ̀ so wọ́n sẹlibrétì rẹ̀ gẹ́gẹ́ bí ọdún rí umaru ò ṣe fún gbogbo ọdún tó lò lórí oyè bẹ́ẹ̀ ni àwọn sàábé tó wá lẹ́yìn rẹ̀ àwọn náà ṣe so kò ń ṣe nǹkan tá celebrate gẹ́gẹ́ bí ọdún àdádálẹ̀ òun ni káwọn èèyàn láwọn ń ṣe ayẹyẹ àbí àjọyọ̀ ni káwọn èèyàn láwọn tọ́ tébù àwọn ń ṣe ayẹyẹ rẹ̀ eléyìí bídíà ni tí kò sí ìpìlẹ̀ fún nínú súnà anábíwá muhammad sallallahu alaihi wasallam bákan náà nínú ìṣe sí àwọn as-salafu salih torí pé ọ̀rọ̀ ọdún ṣíṣe ọdún méjì péré náà la gẹ́gẹ́ bí tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó sọ fún anas radiyallahu anhu anasini kọ́dìmọ̀ nàbíyù sallallahu alayhi wa sallam almadina walahum yawman yal'abuna fihima ìgbà tí anabi dé madina sallallahu alayhi wa sallam àwọn ará madina wọ́n ní ọdún méjì tán máa ń ṣe anabuwa muhammad sallallahu alayhi wa sallam wá bèèrè pé ma hadan al yawman ọdún yìí méjì tán ṣe yìí ni tí wọ́n ti jẹ́ àwọn ni kúnnà nílàbù fíhìmá fíljahiliya ká tó gba islamu madina a ma ń sẹlẹ̀bẹ̀rẹ̀tì àwọn ọjọ́ méjèèjì yìí anábi sallallahu alayhi wasallam wá fèsì pé inna allaha qad abdalakum bihima khayran minhuma yawma al-adha wa yawma al-fitr ọlọ́wọ́ bá ti fún yín méjì ní ìrọ́pò wọn òun ni ọjọ́ adha àti ọjọ́ pétrò òun náà ni àwọn ọdún méjèèjì ta ṣetán láìpẹ́ yìí ọdún ìtúnú àwẹ̀ àti ọdún tí a ń pè ní ọdún iléyá so ọdún méjì ta nínú Islam yìí kò sí tó ń jẹ́ ọdún tuntun ta celebrate tabarẹ́ wo ọdún méjì ta ní ìkáfọ́lù sí oṣù Shawwal 1 of Shawwal òun ni ọdún Eid al-Fitri ìkejì òun jẹ́ 10th of Zulhijjah ma 11 12 àti 13th so tabanika wo ìjírá tí wọ́n gbé kalẹ̀ kàlẹ́ndà ìjírá a rí pé ìkan jẹ́ oṣù kẹwàá ìkejì jẹ́ oṣù kejìlá so kò sí yìí tó jẹ́ oṣù kíní nínú kàlẹ́ndà tí wọ́n gbé kalẹ̀ so ló jẹ́ pé bídíà òun ni káwọn èèyàn fẹ́ máa promote oṣù al-muharram gẹ́gẹ́ bí oṣù táàtù máa ṣe ọdún mi nínú rẹ̀ eléyìí ó pàtàkì púpọ̀ ara àwọn èèyàn tí wọ́n ń ṣe wọ́n láwọn celebrate hijira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tán gbé kalẹ̀ wọ́n gbé kalẹ̀ fún celebration àdèlé mẹ́sìn yíjú wọn lọ gbogbo tí ó bá ti kí ń ṣe ẹ̀sìn lásìkò wọn kò lè jẹ́ ẹ̀sìn ní òní eléyìí ló mú imamu malik rahimahullahu ta'ala sọgbóló wọn wípé ma lam yakun yawma idhin dina fala yakunu li yawma dina in tí ó bá kí ń ṣe ẹ̀sìn ní àsìkò anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sahaba kò lè jẹ́ lónìí alimamu malik rahimahullahu ta'ala ti jáde láyé sìn over 1200 years ni torí pé nǹkan bí 93 hijira ni wọ́n bí imamu malik that is 80 years lẹ́yìn kó anábíwa muhammad sallallahu alaihi wasallam onímọ̀mù malik wá sáyé so èyí tí ó bá kí ń ṣàrẹ ẹ̀sìn lásìkò àwọn sahaba radwanullahi alaihim kò lè jára ẹ̀sìn nísì ṣùgbọ́n yóò túmọ̀ sí wípé iṣẹ́ olóore ò sí nínú oṣù al-muharram yìí so eléyìí ló fa tó fi jẹ́ pé ó rinlẹ̀ nínú hadith abu radiyallahu anhu ipé anábọ̀wà muhammad sallallahu alayhi wasallam ó ní àwẹ̀ nínú afdalus siyam àwẹ̀ tó fi dá jùlọ ba'da shahri ramadan بعد شهر رمضان لي أشو رمضان أوناني صيام شهر الله المحرم أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم أو تفيد جلاء لي أو رمضان أوناني أو أشو ألم وباتي مسيح المحرم إن يوشو تي أو عمر أتوى صحابة تكون tí Omar àti àwọn sàábé tó kù tí wọ́n mú gẹ́gẹ́ bí oṣù àkọ́kọ́ àwọn ni wọ́n mú gẹ́gẹ́ bí oṣù àkọ́kọ́ kò ń ṣòun ní oṣù àkọ́kọ́ lọ́dọ̀ àwọn alárúbáwá ní àwọn kan mú oṣù ṣùgbọ́n wò ní gbogbo àwọn oṣù yẹn so wọn mú kan pé òun ní oṣù àkọ́kọ́ ni ṣùgbọ́n Umar radallahu anhu àtàwọn sàábé àni wọ́n mú al gẹ́gẹ́ bí oṣù àkọ́kọ́ ṣùgbọ́n anábíwa muhammad sallatan sọ fún wa nípa rẹ̀ ike abdullu siyam ba'da shahri ramadan siyamu shahri lahil muharram àwẹ̀ tó fi dáa jùlọ lẹ́yìn àwẹ̀ ramadan òun náà ni àwẹ̀ oṣù ọlọ́wọ́n bá tí ẹni tó lè gba gbogbo ẹ̀tàn bá aláìfí náà ṣùgbọ́n ó pàtàkì púpọ̀ ká gba ọjọ́ kẹwàá rẹ̀ àti ọjọ́ kẹsàn-án torí pé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n bèè lọ rẹ̀ so nípa àwẹ̀ àṣùrọ̀ ń hadith Abu Qatada sóní anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní sọ́mù àṣúrà àtẹ́sìbò alallah an yukaffir allahu bí as-sanata allati qabla àwẹ̀ àṣúrà mò ń ro kan lọ́dọ̀ ọlọ́run ọba kó fi pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ṣe pé mo ṣe ní ọdún tó ṣíwájú kó fi parẹ́ àmọ̀ pé títí àràfà àwẹ̀ ọjọ́ àràfà anábì sallallahu alaihi wasallam ó ní àṣìṣe kéékèèké ti ọdún tó ṣíwájú àti tó ń bọ̀ wá àti tó ń bọ̀ wá ṣùgbọ́n títí aṣúra ládàrí ò tó títí àràfà ṣùgbọ́n òun náà nǹkan tó dání kí agbìyànjú àti gbà ṣolófà tó jẹ́ pé ó nílẹ̀ nínú hadith abdullahi bin abbas ó ní ma sọ́mọ̀ nabi sallallahu alaihi wasallam yawman yataharra fadlahu ala sa'ir al-ayyam illa adha illa adha al-yawm anabi sallallahu alaihi wasallam ó gbààwẹ̀ ọjọ́ kan tó ṣe wípé ó máa ń du kóhun rí ládàá rẹ̀ lórí àwọn ọjọ́ tó kù bí ọjọ́ òní ya'ni yawm ashura ọjọ́ aṣúra tó túmọ̀ sí pé oṣù almuharram ta dojúkọ yìí oṣù tó pàtàkì ni lára àwọn oṣù abẹ́wọ̀ ni ṣùgbọ́n ìjẹ́ oṣù abẹ́wọ̀ rẹ̀ kò túmọ̀ sí pé kálá fẹ́ gbé iṣẹ́ ìjọsìn yìí lẹ̀ fún ara wa nínú ẹ̀ akàngbà pé lára àwọn oṣù abẹ́wọ̀ ni ṣùgbọ́n anábùwà muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé kí ni iṣẹ́ ìjọsìn bẹ nínú rẹ̀ pàtàkì jùlọ ká gba àwẹ̀ nínú ẹ̀ pàtàkì jùlọ ọjọ́ àṣùrà àti ọjọ́ tàṣùrà anábì sallallahu alaihi wasallam ní opportunity àti gbọ́jọ́ àṣùrà nìkan ṣùgbọ́n ó padà sọ gbólóhùn kan wípé wala in baqitu ila qabil la asumanna tàṣíà tọ́lọ̀mbá ní kí n máa di ọdún tó ń bọ̀ máa gba ọjọ́ kẹsàn-án ṣùgbọ́n Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kò ní kí ànábì sallallahu alayhi wa sallam kó di ọdún tó tẹ̀lé ṣùgbọ́n ọ̀rọ̀ tó ti sọ kalẹ̀ ní eléyìí ló fà á tó fi jẹ́ pé àwọn àfáà wọn a máa encourage wa láti gba ọjọ́ ìkẹsàn nínú oṣù al-muharram bá ṣe máa encourage wa láti gba ọjọ́ kẹwàá náà so ká gbìyànjú láti ṣe léyìí ká jìnà sí àwọn àdádálẹ̀ lónìí ọ̀ràn tí àwọn èèyàn máa ń ṣe nínú oṣù tí a fẹ́ mú yìí kọ́lọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàlékún àgbọ́yé ẹ̀sìn fún ẹnì kọ̀ọ̀kan wa kó gba àwọn iṣẹ́ ìjọsìn wa náà ní ọwọ́ wa الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد lára wọn kàtí afẹ́ pé àkíyèsí wá sí òun náà ni pé ká gbìyànjú láti jìnà sí àtàṣàbò bilkufar ìmá kọ́ṣe àwọn kèfèrí ìkọ́ṣe àwọn kèfèrí òun ni nǹkan tí ó sún àwọn mùsùlùmí míì délẹ̀ fún wá ní àwọn afẹ́yàn náfílà májú òru òní torípá àwọn afẹ́ bọ́ sí ọdún tuntun gẹ́gẹ́ bí nǹkan ta rẹ̀ ṣe lálàyé fún wa àwọn tí wọ́n gbé kínní ìkalẹ̀ déètì lásán òun ni wọ́n lò fún wọ́n sẹlẹ̀bírẹ́tì ẹ̀ wọ́n rí gẹ́gẹ́ bí ọdún sókílà àwọn fẹ́ mẹ́ẹ̀sìn jù wọ́n lọ fún káàfù wá sọ pé a fẹ́ bọ́ sí ọdún tuntun a ṣe àkànṣe náfílà àbákànṣe àdúrà kan láàlà fẹ́ gbé kalẹ̀ àwọn tí wọ́n ń ṣe pẹ̀lá níyàn tó dáa àwọn ó ṣe titi wọn àwọn tó ṣe pé àníyàn kálẹ̀ rí nǹkan gbà lọ́wọ́ àwọn èèyàn náà fi ń ṣe àwọn náà gbé tí wọ́n kálẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ẹ̀sìn kò ń ṣe pé èèyàn fàníyàn tó dáa nìkan ṣe kò tó àfi ká ṣe gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe fi rán ànábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam táníyàn bá dáa téyàn ò bá ṣe bó ṣe yẹ kéyàn ṣe ọlọ́run ọba ò ní gbà á lọ́wọ́ èèyàn ó lè má fìyà jẹyàn tó bá ṣe pé yìí ò mọ̀ pé nǹkan yìí ò dá ṣùgbọ́n ni tó mọ̀ pé nǹkan yìí ò dá ẹnìyàn yóò jìyà ń tó ṣe torí wípé ó ń fi ń kúnnú ẹ̀sìn ni bẹ́ẹ̀ ni Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ni amna um shuraka shara'u lahu min ad-din gẹ́gẹ́ bí ẹ̀sìn ìtọ́lọ́wọ́n ọbọ̀ yọ̀ǹda tó túmọ̀ sí pé ń ta afẹ́ fi ṣẹ̀sìn ó gbọ́rọ̀ jẹ́ nǹkan ta rẹ́rìí fún ìrìn alkitaabi wa sunna látinú alkitaabi wa sunna tí ó bá ti sẹ́rí fún àníyàn tó dá kò ràn eléyìí so ló jẹ́ pé ara àtẹ̀ṣẹ́bù belkofar òun ló lìdí àwọn èèyàn tó ṣe wípé wọ́n ń gbéná fílà kalẹ̀ nírú òru tó ń bọ̀ wáyìí gẹ́bọ̀ jẹ́ pé àtàṣàbù bilkufar òun ló lìdí àwọn mùsùlùmí míì náà nú àwọn tẹ́tí lọ láti gbé ayẹyẹ ọjọ́ bí anábùwà muhammad sallallahu alayhi wa sallam kalẹ̀ tó ṣe pé dídò ní ààrí parẹ́ ẹni tí ó bá ń sọ wípé a ń ọjọọ ọjọ́ bí ànábíwá muhammad sallallahu alaihi wasallam àwọn mi ò fẹ́ lè wò ó níwò ọ̀tá ànábíwá muhammad sallallahu alaihi kódà ò fẹ́ lè fi ojú kèfèrí wo ipe àwọn ọ̀tá ànábí lélẹ́yìn àwọn ọ̀tá ọlọ́run tó ń celebration ọjọ́ bí ànábíwá muhammad sallallahu alaihi ariwo bẹ́ẹ̀ ń dẹ́rù bá nǹkan ọ̀kan tó wọ́n dì ìtẹ́lẹ̀ fi ń súnmọ́ lọ́wọ́ báyìí ṣánàbíwa muhammad sallallahu alaihi wasallam ṣe ṣáwọn sọ̀hábà ṣe ṣe àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ kíwà àwọn sọ̀hábà ṣe tàbá ti rẹ́rí fún kò sí ìtẹ́lẹ̀ sọ ń pa wá àníjú ìtójú òdòdó lẹ̀ ṣùgbọ́n agbọ́rọ̀ ṣọ́ra fún ìmọ̀ ọkọ́ṣe àwọn kèfèrí ká ní tashabbaha bi qawmin fahuwa minhum ẹni tó bá ń kọ́ṣe àwọn ọjọ́ kan òun náà ti dára wọn ẹ̀sìn tí wọ́n gbé kalẹ̀ tán láwọn fi ń ṣe àwọn nǹkan tán gbé kalẹ̀ tán láwọn fi ń ṣẹ̀sìn mùsùlùmí náà wáwọ́ sùsùn òun náà òkè ní káwọn náà introduce irú eléyìí náà sẹ́sìn wà irú yìí tí wọ́n ní àwọn ń ṣe ìṣòru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara wọn tí wọ́n gbérú ẹ̀ náà kalẹ̀ náà àwọn mùsùlùmí táwọn náà sọ pé kinní kan tó parí oṣù làwọn fẹ́ ṣe náà fílà àwọn máa yẹn mọ́jú bólẹ̀ ti rẹ́ lẹ́yìn wọ́n kọ́ ọlọ́dọ̀ àwọn kìfèrè ni lára aburú àtàṣàbò bilkufar lélẹ́yìn ìmọ̀ akọ́ṣe àwọn kìfèrè so anábùwà muhammad sallallahu alaihi wasallam sọ nínú ọ̀rọ̀ rẹ̀ yìí ní nǹkan tó clear minhum ẹni tó bá kọ́ṣe àwọn èèyàn kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ó ti dára wọn so ló jẹ́ pé gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa a gbọ́dọ̀ mọ́ kọ́ṣe àwọn kèfèrè èyí tí ó ṣe ọ̀rọ̀ ẹ̀sìn wa náà tó jọrọ àṣà a gbìyànjú as much as possible láti ṣe kíni láti mọ́ wọn àfi nǹkan tá bá rí wípé nǹkan yóò wà peculiar mọ́ wọn lápèjúwe wọ́n ń pléènì wọ́n ń ṣe mọ́tò wọ́n ń mọ́tò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tó ṣe wípé wọ́n ń ṣe táàrí nǹkan tó takò nú ẹ̀sìn wa àdẹ̀rí ní nǹkan tó ṣe rí pé a fi ń gbé àṣà wọn lárugẹ eléyìí gbogbo wa déédéé ni wọ́n ń bẹ́ bá ìran aṣọ kan làwọn èèyàn ń wọ̀ tó ní pé ìran aṣọ yẹn ti di nǹkan tó gbalẹ̀ kan ní àwùjọ àwọn mùsùlùmí náà tí ó dẹ̀ sí nǹkan tó takò orú ìran aṣọ yẹn nínú ẹ̀sìn Islam irú yìí tabari mùsùlùmí tó wọ̀ a ní sọ pé ṣe tàṣà bó kò fọ́ àrùn ló jẹ́ pé ànábíwá muhammad sallallahu alayhi wa sallam ó wọjú barumiya aṣọ kan tó ṣe pé aṣọ àwọn romans ni so a nílò ṣe tàṣàbù bilkufar ó lu àwọn nǹkan míì tó ṣe pé ìlú àwọn kèfèrí náà ti ṣe èyí nǹkan là ń sọ ṣùgbọ́n àṣà wọn tó ṣe yí pé tá a bá kọ́ṣe wọn ń bẹ́ẹ̀ yóò jẹ́ nǹkan tí ó máa kó bá ẹ̀sìn wa somehow bó jẹ́ pé kò kí ṣe nǹkan ẹ̀sìn direct èyí náà àgbọ̀dọ̀ gbìyànjú àti jìnà sí wọn kámọ́ àti ìsọ̀ yìí tó ṣe rí pé ẹ̀sìn gangan ni tó ṣe pẹ́rù nǹkan tán ṣe nínú ẹ̀sìn àwọn náà gbọ́ wá sínú ẹ̀sìn wa eléyìí àgbọ̀dọ̀ jìnà sí bákan náà ẹ̀sìn tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ wa òun ni pé ká gbìyànjú láti khalafa àwọn kèfèrí as much as possible tán bá ṣe nǹkan báyìí táwa bá ní ọ̀nà míì láti ṣe tó máa yàtọ̀ sí tiwọn kò ń ṣe nǹkan ẹ̀sìn lápẹjúwe táwa náà fi jẹ́ni tí ó dá yàtọ̀ táwọn èèyàn náà máa wa náà yàtọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní àwọn Yahudi Nasara wọn kì í dá irun wọn ẹ̀yẹ dá irun yìí ká dá irun kò ń ṣọ́ra èèyàn ṣùgbọ́n anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ ká ṣe pàtàkì jùlọ fún ẹni tó ní irun funfun anábì sallallahu alaihi wasallam ó láwọn Yahudi la yusalluna fi fi bàtà kírun sallu fi bàtà tí ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam jẹ́ ká ṣe nǹkan tó máa yàtọ̀ sí wọn ibi táà ti ní yàtọ̀ sí wọn òun ni pẹ́pẹ́ pé nǹkan tó ń ṣe ẹ̀sìn náà pa láṣẹ ká ṣe nǹkan yẹn lápẹjú ẹ̀sìn ká dárúgbọ̀n sí ẹ̀sìn pa láṣẹ rẹ̀ ṣùgbọ́n Muhammad sallallahu alaihi wasallam sọ fún àwọn mùsùlùmí khaliful yahud aw khaliful mushrikin ẹ tako àwọn wọ̀fẹ́rù léhà wọ́n fún ṣọwárì ẹ̀dàrù mọ̀ sí ẹ̀yìn ọkùnrin mùsùlùmí túbọ̀ mú yí ẹ̀mù wálẹ̀ náà anábì ló gbólóhùn káàlì fún mùṣìríkì nísìn àwọn mùṣìríkù tá a bá wo ìṣesí wọn ó tó ẹ pé wọ́n ń dárùn gbọ̀n sí bòmí sáàsọ pọ́n tí wọ́n ń dárùn gbọ̀n sí bẹ̀yẹn ní ti pé kí àwọn akáláfà wọn ìpè káfà rùgbọ̀n ẹ̀ẹ́ torí pé ká dárùn sí nìyí من الفطرة lára àdámọ́ ọmọ ènìyàn ni ọkùnrin máa ní ìrùgbọ̀n ni so ló fi jẹ́ pé ta bá wo àwọn ànábì ọlọ́wọ́n ọba pàtàkì jùlọ ànábì arun ó ń sọ fún ànábì musa alayhi salatu salam ó ní la ta'khudh bi lihyati wala bi rasi inni khashitu an taqula farraqta bayna bani isra'il wa lam tarqum má bá mi mú ní irùngbọ̀n tó túmọ̀ sí pé kí ni ànábì Harun onírùngbọ̀n so àní sọ pé ká máa fárùngbọ̀n wá ń sìn a máa dárùngbọ̀n sí gẹ́gẹ́ bí ọkùnrin ni pẹ̀lú àṣẹ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam so mukhalafatul mushrikin wal kuffar káṣin tó yàtọ̀ sí táwọn mushrikun ń ṣe àtàwọn ẹ̀sìn encourage wa lórí ẹ̀ bákaná àtẹ̀ṣàbù belkofar ká máa kọ́ṣe àwọn kèfèrí pàtàkì jùlọ níbi ẹ̀sìn tí wọ́n ń ṣe káwa náà láfẹ́ máa ṣerú tán ṣe eléyìí èèwọ̀ ni kódà ìmí inú ẹ̀ gan ó lè sọ̀yàn di kèfèrí ìmí haramu ni ìmí tó kéré jù ní kánímọ̀ kúrú ni ṣùgbọ́n ká jìnà sí ìmọ̀ kọ́ṣe wọn bí ọrọ̀ ẹ̀sìn completely ìtọ́bàdẹ̀ níbi tó ní ṣe pẹ̀lú àṣà wọn tàbárí pé nǹkan iná yóò sẹ́ẹ̀lì ẹ̀sìn wọn agbọ̀rọ̀ gbìyànjú àti jìnà sí abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala èyí tàbára sọ ìkọlọmà kó fún ẹnìkọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa rinlẹ̀ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك